الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وإمام المتقين وعلى آله وصحبه أجمعين أيها المسلمون اتقوا الله تبارك وتعالى واعلموا أن من علامة التقوى مراقبة أوامر ربكم واجتناب منهياته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 كما عرفت قدر نفسك في القضايا الاقتصادية وليعلم أن من النوازل الدينية والقضايا الإسلامية ما لا ينبغي أن يخوض فيها كل طالب علم فضلا عن عامة الناس ولقد أدبنا الله تبارك وتعالى قديما بكلامه الحكيم حيث قال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 أنه حين بلغه أن رسول الله صلى الله عليه وسلم طلق نساءه فجاءه من منزله حتى دخل المسجد فوجد الناس يقولون ذلك فوجد الناس يقولون ذلك فلم يصبر فلم يصبر عمر رضي الله عنه حتى استأذن على رسول الله صلى الله عليه وسلم فاستفهمه فاستفهمه أطلقت نساءك قال عليه الصلاة والسلام لا فقال عمر الله أكبر هذه الآداب وهذه الآداب يا عباد الله متوفرة في سنة المصطفى عليه الصلاة والسلام وهي مستفيرة فيها والحمد لله أيها المسلمون لا يخفى عليكم لا يخفى عليكم اليوم أن حديث الساعة أن حديث الساعة اليوم بين المسلمين لمن تابع أحوال المسلمين في العالم هو الكلام عن المسجد الأقصى وما أدراك ما المسجد الأقصى وما ارتكبه اليهود الظلمة ضد المسلمين هناك من قتل وتشريد وحبس وتعذيب وهدم وتدمير نعم كلكم رأيتم أو سمعتم ذلك ولكن هل يحق لكم جميعا الكلام والخوض في تحديد هذه القضية كلا ثم كلا عملا بالآداب القرآنية القرآنية والنبوية السابقة لأن الأغلبية منا لا تعرف سوابق الحوادث فما لكم كيف تحكمون نعم واجبنا يا عباد الله ألا نرضى بهذه المصائب التي أصابت الأمة وزعزعت كيانها جميعا والله لا يليق بك أيها المسلم أن ترضى بذلك أبدا بل عليك الإنكار إما باليد وإما باللسان وإما بالقلب كل حسب استطاعته ولكن المصيبة العظمى ولكن المصيبة العظمى يا عباد الله أن يتكلم من ليس أهلا له ولربما والله يجر على الأمة ويلات أنكر من المنكر الأصلي فاتقوا الله أيها المسلمون وتأدبوا بآداب القرآن وابتعدوا عن الانفعالات التي غالبا يعقبها الندم والحسرة اللهم انصرنا اللهم انصر إخواننا المستضعفين المسلمين بكل مكان اللهم انصرنا على أعداء الإسلام من الكفرة واليهود والنصارى والمنافقين اللهم انصرنا عليهم وأبطل كيدهم ورده في نحورهم يا رب العالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أتوقف لهم أتسيا صلاة أتسيا السلام فوجزوا ànábì wa ẹnitọ́lọ́ fi ṣàánú wa lórílẹ̀ ayé bó ti fi ṣàánú àwa mùmínì bẹ́ẹ̀ náà ló fi ṣàánú àwọn kèfèrí náà ṣùgbọ́n rú àánú táwa rí gbà ó yàtọ̀ sí rú àánú táwa kèfèrí rí gbà látara ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ìwọ tí bẹ̀rù ọlọ́run ọba rẹ tó yẹ kí pàṣẹ́ntéjì tó wà ìsàlẹ̀ lọ́wà gbé sókè o ìwọ tó wà lókè fàsókè sí o torí pé lára bẹ̀rù ọlọ́run ibẹ̀ láti ráàánú ọlọ́run ọba gbà lára bẹ̀rù ọlọ́run ọba ibẹ̀ láti làkú níbi ìyá ọlọ́run lára bẹ̀rù ọlọ́run ọba ibẹ̀ láti rí àlìjáná ọlọ́run ọba wọ̀ nàám ẹ̀yin mùsùlùmí ẹlọ́mọ wípé nù nínú tọ́jọ́ náà yà fún gbogbo mùsùlùmí orílẹ̀ ayé òun náà ní pé ká mọ ìwọ̀n ara wa alukùránì kọ́ wa pé ká mọ ìwọ̀n ara wa ànábì wa muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ́ wa pé ká mọ ara wa pàápàá jùlọ ká mọ ìwọ̀n ara wa níbi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn níbi àwọn ìṣù ńláńlá tí bá ń ṣẹlẹ̀ sí àlèhùnmá ànábì muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wọ́n yàtọ̀ sí pé mo pẹ́ kí n tó dí mọ́sálásí bò ní ti sàrùn ọ̀run tí bàbá mi mo bá mọ́ sí ibi ọ̀pá kan mo bá bò ní ti parí èyí wọn ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó jẹ́ sí pé gbogbo ilé àtúkú lọ́kàn nígbà tá à ń sọ̀rọ̀ nípa kàábà à ń sọ̀rọ̀ nípa eh, masjidu nabi sallallahu alayhi à ń sọ̀rọ̀ nípa anabi muhammad sallallahu alayhi gbogbo wa lani à ń sọ̀rọ̀ nípa alukur'an gbogbo wa lani eléyìí àwọn ọ̀rọ̀ ńláńlá báyìí kì í ṣe gbogbo wa láti wà ti dá o gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé gbogbo wa náà wọn ara wa níbi economic níbi ẹ̀kúta tí ń sì gbèsè ayé wa ẹni tó jẹ́ sí pé sálárì ẹ̀ 20,000 naira nígbà lóṣù ìwọ́n sì ń gba 200,000 naira ẹwájọ́ ti traveling bọ̀ mọ́tò payín pọ̀ òun á bọ̀ lójú ọ̀nà ló bá ní òkè ẹ̀sọ̀ mi ní KFC mo fẹ́ jẹun níbẹ̀ wọn náà sì mọ̀ pé tó bá fẹ́ jẹ ní KFC tó bá yóò 2,000 naira ó kéré ẹ̀yìn tí wọ́n ní 2,000 naira salary tó sọ̀kalẹ̀ ń bẹ̀ ọdá mi tó ti kọ́ sọ yí pé tẹ́ bá ti tán o ẹ̀sọ̀ fún mi o ó dúró ń tàǹtì torí kó ti kẹ́ni ọmọ wa ara rẹ̀ báyà sí mọ̀ wọn ara wa nínú ìgbésí ayé wa ẹ jẹ́ ká mọ̀ wọn ara wa níbi ọ̀rọ̀ ẹ̀sìn kìí sí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ló lè dá sí mọ́ yọjú sí ìjọ ọ̀pá o àwọn kan wà sí pé specialist ẹran tí a specialist lé lórí nù ní wọ́n tún ti wá dàgbà níbẹ̀ àwọn ẹni ẹlẹ́tọ̀ àti mọ̀ wọn náà ọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ báyìí ojú tí wọ́n fi wò ó lè máa wò pé mọ́rájì ti kan mọ́ráyà kábó ti wí rèé bẹ́ẹ̀ ni ètí wọ́n rí lọ́sàn ni àwọn rí ìyà tó gbé àyà tó rí wọ́n rí wọ́n tó gbé ni wọ́n tún rí bàbá tó gbé hadith tó rí tó gbé ni wọ́n rí tí wọ́n ti wọ́n wò rí jẹ ọwọ́ àti wá da ẹ̀sìn rú ó ti bà á jẹ́ torí pé òrí náà rí ìdí ọ̀rọ̀ ń jẹ náà ẹ jẹ́ ká mọ̀ ara tó sọ alukur'an kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa wọ́n ti kọ́ wa ní oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tó jẹ máa ń dá nǹkan nì mọ wọn ara rẹ níbi ọ̀rọ̀ ẹ̀sìn Islam má dá sí ń tẹnu rí ọ lẹ́tọ̀ọ́ síbi kọ́ ọ̀dá sí o má sọ sí ń jẹ́ ọ̀yẹ́ kọ́ sọ sí o ọ̀yẹ́ kọ́ máa dá padà ní pé ah, ah, kò tọ́ sí mi lẹ́nu ní ilé iṣẹ́ ní tọ́mà nípa ẹ̀sìn tó bá mọ́ torí wọ́n jẹ́ imam abọ́jẹ́ mudir abọ́jẹ́ amir àbí ààrẹ mùsùlùmí àbí bàbá àdínì kọ́wá jẹ́ sí pé wọ́n lọ́ máa sọ gbogbo tó jẹ máa fi àti ìsìlámù ní jẹ́nẹ́rà sọ bá ti mà fọ́ lẹ́tọ̀ sí mọ́já sí o àwọn tó lẹ́tọ̀ sí alùkùránì sọ wọ́n alùkùránì sọ àwọn tó lẹ́tọ̀ sí o ìkálukú sí màmá rẹ̀ wọ́n náà máa bí tọ́ ọmọ o tó bá ti máa fọ́wọ́ sí bẹ́ẹ̀ jókòó rẹ̀ jẹ́ o tó bá ilé dá sọ́rọ̀ ẹ̀sìn tó sì lẹ́tọ̀ sí ọbẹ̀ alukurani gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ti pa wá láti ibi wá ìgbà já ahùn amúrò mi náà amúnà àwọn ọ̀fì àdá àwọn òbí ọlọ́wọ́ bá kọ́ àwọn àìmọ́lẹ́bí ọkọ̀ àwọn sàbí àìmọ́lẹ́bí sọ́lọ́ lọ́wọ́ sẹ́lẹ̀m kọ́ tí wọ́n ti pa àwọn ti gbà á orí burúkú gbogbo ẹ̀kọ́ tí alùkùránì bá kọ́ àwọn sàhábà nàbì radiyallahu anhu mùsùlùmí tó mọ̀ pé bẹ́ẹ̀ ni òun fẹ́ bá nàbí wọlé ọ̀la àkọ́gbọ́dọ̀ mọ́gbà ó tó bá ti lè yẹ̀yẹ́ gbinú rọ́bìṣì fẹ́ni dáńgbà wọn náà jẹ́ rọ́bìṣì lọ́nu náà nìyẹn ọlọ́mọ́sẹ̀ القرآن تطوى إذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ọlọ́wọ́ bá sọ wípé tí nǹkan ká bá títẹ̀lẹ̀ ńlá bá tẹ̀lẹ̀ láwùjọ nípa ẹ̀ tàbí nípa ayé gan sọmọ pé tẹ̀sìn làwọn ń sọ yìí tàbá ní abọ́ ní ètò ayé gan tó ti fẹ́nu rẹ̀ sọ tẹ́lifí ti fẹ́nu rẹ̀ wá rọ̀ tí ọmọ ń pa rẹ̀ ọ̀pọ̀ yorùbá wúsá nìkan lọ́tọ̀ọ̀tọ̀ nìkan yorùbá nation ọ̀dùà kí lọ́kàn wọ́n bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ń pẹ́ ní òní ẹbí ẹ tó fi ń ṣe ìdájọ́ gbé yẹ́ẹ̀ à ń lọ lọ́tọ̀ ni ó ò nílà káyè ni lọ́sọ́dọ̀ àwọn tó rí wọ́n pé àwọn tọ́lọ ń bùn lọ́pọlọ tí a ti pẹ́ nílẹ̀ yìí tí wọ́n ti jagun rí tí a ti mọ bó ṣe rí bó ṣe kòrò tó ọgbọ̀ ọ̀dọ̀dà lẹ́nu tó wọ́n tó ní gbọ́mọ kékeré tí ọ experience rẹ kéré knowledge rẹ kéré lọ́jọ́ máa sọ tọ́tọ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ẹ̀sìn ọlọ́mọba ni wọ́n ìdá já ahùn amúrùn mìnàlámùnì àwòlẹ̀kọ́ àwọn tí wọ́n bá ti gbọ́ pé tẹ̀lẹ̀ ká tẹ̀lẹ̀ báyìí lójú ẹsẹ̀ wọ́n máa broadcast ẹ̀ káàkiri wọ́n máa gbé káàkiri ah ọmọ ti báyìí ọmọ ti báyìí ọmọ ti báyìí sí wọn rédíò ah mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ rédíò ẹlòmíì tiẹ̀ lágbára ju rédíò lọ tó bá ti gbọ́ nǹkan báyìí yọ́ máa ju ni pé ah mo gbọ́dọ̀ jùlẹ̀ mo gbọ́dọ̀ jùlẹ̀ bọ́bá ti jù sọ́tún yóò ti jù sósì yóò máa rìn kiri àdúgbò bá padà àdúgbò tán ó tún di community bá fún community tán ó tún kú area bá kú ní area tán ó di local government ó tún yọ wà máa àṣẹ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ní tàbí ọdẹ rẹ̀ kí lọ fẹ́ gbàmí ṣẹ́ ẹ̀gbọ́n tó ṣẹ tí wọ́n ń fẹ́ tó tàhákọ̀kọ̀ ó sì wọ́n jájú pé bẹ́ẹ̀ lórí òun náà gbọ́ ní o wàláhì ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ìròyìn information rúmọ̀ tó máa ń gbọ́ ni tó bá wádìí ẹ̀ wádìí ẹ̀ wádìí ibi tí ó parí ẹ̀ náà ni pé wọ́n sọ pé mi náà ẹni tó yẹ kó sọ pé mo rí nǹkan yẹn o náà wà sọ pé àà wọ́n sọ pé mi náà ni o ó kì í bu wá ní ìṣẹ̀lẹ̀ ìjọba alukurani ní táwọn kan tó rí wọn pé dáadáa tí wọ́n ti gbọ́ tẹ́lẹ̀ kan báyìí lójú ẹsẹ̀ wọn máa burúkà àti ẹ̀ka àkejì kùránì wá ní ibò lọ́yẹ̀ sí wọ́lọ́wọ́rọ̀ dúró ìlà rọ̀súùlì tó bá jẹ́ tó pẹ́ dá padà lọ bá ẹni tó mọ̀ jù yín lọ tí mo kọ́ ní mímọ̀ sí ti ànábẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam tánàbí ọ̀bà wá sí láyé máa ń gbà náà wà ilá ulil amri minhum àwọn ẹni mímọ̀ tó jìnlẹ̀ dáadáa àbáwọn aláṣẹ tọ́mọ̀ pé aláṣẹ gómìnà ni o pẹ́sidẹ́ntì ni o kankan ni o wọ́n lè máa nímọ̀ ẹ̀sìn ṣùgbọ́n kí ní bá bá ńlá experience ń bẹ̀ torí àti pẹ́ ńlẹ̀ ayé ó sì jó wọn lọ́wọ́ ní ẹni tí nǹkan bá ti jó wọn lọ́wọ́ ní kò ní jẹ́ kó jó wọn tó jó wọn rí àìjọ lọ́jọ́ wọn rò pé wá lọ bá wọn tó jó lọ́wọ́ ní wọ́n mọ̀ pé mọ́gbà bá wọn o mọ́ mú ẹ o yìí káyé wa o ká lè bá wa ká má ti dẹ̀sìn rú wa aláṣẹ tẹ̀sìn ẹ̀dọ́rọ̀ ọ̀sìn padà lọ́sọ́dọ̀ wọn aláṣẹ ẹ̀tayé dọ́rọ̀ ọ̀tayé náà padà lọ́sọ́dọ̀ wọn inú tọ̀rọ̀ ayé wọn kà wá ẹ̀tajà sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn dá padà sọ́dọ̀ àwọn onímọ̀ dá padà lọ sí bẹ́ẹ̀ má sọ pé mi náà ti dé ẹ̀bí mi náà mọ̀ túmọ̀ rẹ̀ mọ̀ságbọ̀ lúgà lúgà lábẹ́ ń tẹ̀sìn lúgà kan ó lè láàmù àwọn tá a fún ní àlùkùránì tàtún fún ní ìmọ́lẹ̀ súnlẹ̀ nẹ́bẹ̀ ọmọ sọ́lọ́wọ́ àwárí kí lọ́bà jáfi gan ní olùlẹ̀ amúr torí pé wọ́n jogún rọ̀súùlù rọ̀súùlù ọlọ́kọ̀ọ́kọ́ mẹ́ntàmẹ́ lẹ́yìn ìgbà náà àwọn aláṣẹ ẹ̀tẹ́jọ́ ní mímọ́ tí wọ́n tẹ̀lé rọ̀súùlù lẹ́yìn tẹ́tẹ̀lé àti ọ̀rọ̀ fíṣì àdìsì kankan yá ilé wọn bá láta nínú nǹkan ayé gan tá ń ṣe ìní ọwà tí ọba láàkáyé tẹnìkan tó ní bálàkáyé ẹnì ya ọkùnrin kan lọ fẹ́fẹ́ yàwó obìnrin yẹn wá gí lápá ah, ọ̀rẹ́ rẹ̀ wá sọ fún pé àá ah, fún sí ti wá bóòlù ti fẹ́fẹ́ alápá kan oníkọ̀ bálàkáyé mú kọ́ fálápá kan alápá méjì níwọ̀ onílàákàyè ti ẹni sígìn ní ọba tòun wọ́n sì bílé rè padà ó lóun ma òun sì fẹ́ mọ̀ pé pẹ̀lú ọla ọlọ́run òun ní kí àwọn ọmọ àwọn òfẹ́ká nínú àwọn ọmọ tọ́lọ̀ yóò fún òun fẹ́ kan báyìí báyìí ó lè rò ń àwọn tó ń kín tó ń fi òun mọ̀ pé bọ́bá lọ́nà mẹ́ta fún òun ìkan náà ọyọ́ jọ làákàyè wọn lóbìnrin ọ̀hún báyìí wò lẹ́ẹ̀kan báyìí ó ti parí bí ó ní ìwọ ni wọ́n wò èmi wo ń tó ju lọ tó ju apá lọ lẹ́mọ́sì wá lè nínú kí làákàyè ò pé inú kọ́mọ́ làpá kan làákàyè pè pé ọsọ apá kan tí ò sí mọ́ làákàyè tẹni tí ń rìn ọ̀rọ̀ wípé alápá kan lọ́mọdé wọn alápá kan gbogbo ọmọ tó bí ọ̀nàwó náwó ya ya special school ló private school ló tó gba teacher fún wọn kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ̀ mọ́ sọ̀rọ̀ kọ́ wàhálà ń tó bá ti rúsọ tó bá ti dé gbogbo ẹ̀ tó bá wọ sí márùn tó bá jẹ́ obìnrin ẹlẹ́hà ẹnìkan ò ní mọ̀ bí kejì gan tí ẹ̀ ọmọ ènìyàn ètò ayé yìí síra wọn

àìmọye nǹkan tí ò sí kàtí wọ̀n tó àìmọye nǹkan tó ti kà tó òtí for example ní ìṣẹ́lẹ̀ nígbà tí ò yí ó ti kọ́lé o ó tún ti ra foundation ó ti la foundation lékejì ọwà ń kọ lọ́wọ́ ó sì lówó tí ó fi lọ hajj ó sì ní káà kékeré kan tí ń gùn káàkiri lápòjú rẹ̀ àbí kò tẹ̀ sí nìka àwọn àtọ́fún pé ah, owó tó kójọ ìtọ́fẹ́ lọ sí hajj àà ń lọ kò sí ìyàwó nígbà tàájì lè tẹ́tẹ̀ wá nínú ọ̀fẹ́ àmà rìn káàkiri wọ́n ti kí n ra ká ẹ kí n kọ́lé ńlá nǹkan náà kí n tó lọ háyà kí n wá dé sínú ẹ̀ subhanallah oríire ò pé bí ìsìláàmù ti wá kàn ìsìláàmù wà bá ń wípé kọ́lé ra ká ìṣe báyìí tó lọ háyà bẹ́ẹ̀ sì ni tọba tẹ̀sí ẹ̀wò tọba tẹ̀sí ẹ̀wò ọmọ kò dùn wọ́n lọ hajj nígbà tó lágbára dáadáa ọgbàdùn ẹ̀ tí mo bá darúgbó tí wọ́n bá fi wíl tí ẹ̀ tì ọ́ ní tó wọ́n náà dà tó jù lórí náà dáadáa má òrí káàbà dáadáa bí màmú bá kí ó dára mọ́ ọ̀gbọ́ dáadáa má ò lè wọ́n ń gbé ọ ní ìdí rọrùn wọn lóbi jẹ́ títí agbọ́dọ̀ já ọ̀rọ̀ ẹ̀sìn padà lọ́sọ́dọ̀ àwọn tó mọ̀ ń pa rẹ̀ wọ́n sọ fún ọ pé ilé ìlọ́kàn kò sí ìkàlẹ̀ èyí tó bá kàn àwọn onímọ̀ tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn wọ́n sọ fún ilé ìlọ́kàn èyí tí ọba tí kàn tó ń sin wọ́n sọ fún ọ pé kò sí ìkìn tó ń sin ìyẹn nígbà wo ìgbà tó bá fi ọ̀rọ̀ lọ̀ láwọn nǹkan mìíràn yọ́ máa wò pé tó àbá tó nísìn ìwé ọwọ́ wò pé kí lọ́kàn pé àti àti abẹ́ ìwádìí rọ́bì tí bàbá yẹn sọ ọmọ ní kí n máa ń yẹn tánà kí n wá lọ mọ́kà mọ́kà kí n tẹ́rí bó lè rò pé gbé wà lọ náà Umar bin Khattab radiyallahu anhu táàfin mọ ewu tí ń bẹ́ẹ̀ bí káwọn yẹn máa burú káàkiri tí ó ti yẹ tí ó ti yẹ àwọn máa gbé káàkiri àwọn máa gbé káàkiri tàbá wọ̀ pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ tá a wà yìí láàrin ọkọ àtìyàwó láàrin bàbá àtọmọ láàrin olórí àti àwọn tí ẹlẹ́mù láàrin àgọ́ ọ̀gá àtọmọ àti láàrin tíṣà àti ọmọ olùkọ́ láàrin olùdásílẹ̀ àtàwọn òṣìṣẹ́ ẹ̀bẹ̀ kò sí nǹkan kan tí ń bí aburú tí ń bẹ ń bẹ ju pé wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n wá gbọ́ ẹ̀kùn tí wọ́n mọ́ bùdó lọ́dọ̀lá tó bá lò ní gbèsè ayé rẹ àwọn nǹkan tí àwọn tí ó máa sọ̀rọ̀ fún fún àwọn kéré ẹlẹ́ẹ̀kejì na wípé ìwọ gangan ó fìrí ìpẹ̀lọ́pọ̀lọpọ̀ àwọn ni

yóò ronú pé ok bàbá tẹ̀ torí ọlọ́run sí ta ni wàá máa mi padà ta ni mi wọ́n ní anábì ti kọjá omẹ́sẹ̀ sátálẹ̀ sallallahu ó gbọ́n ah, lójú ẹsẹ̀ ní máa múra parapara ah, ó òun ò yí pé tí wọ́n ń rí bẹ́ẹ̀ ó ẹ̀sẹ̀kì pé tó ń bá ti wọ báyìí àwọn ará fún mi pé kò rí bẹ́ẹ̀ gbogbo ará táwọn náà ń sọ náà ni

àyà náà nù àyà náà nù wàlá ẹ̀nà ń rọ̀jú ìlà rọ̀súlù wà ìlà orí àmúrí nínú láàrínlẹ́mà húlẹ̀dí na ìtàmbì fún ẹ̀hùn ọmọ ọ̀rọ̀ kàtàbí ní ẹ̀ẹ́wẹ̀ẹ́sìmìjọ ẹ̀dákẹ́ ẹ̀ntọ́ lọ́rọ̀ gángan ha ibi masáájì ìlàwà ilé ẹ̀rẹ̀ ya rọ̀súlọ́lá mo dé o mọ̀fẹ́ rí ọ bó ti wọlé báyìí kò wí kankan jù pé ó ní ìwà nábì sallallahu alaihi wasallam àtọ̀lápọ̀tẹ́ ní sáàkì sóòtọ́ ní ìtàǹgbọ́ ni yẹ tó ti kọ̀yà gbogbo ìyàwó ẹ̀ ló ti kọ̀ọ̀lẹ́ kà pátápátá yà Rasulullah pàtàkì bí ọdá anábì ní láàá nóò ní láàá náà lórí fún sallallahu alaihi wasallam kìí ṣe bẹ́ẹ̀ o akbar orí ló fi jẹ́ sí pé ìwọ náà máa lólé nú nígbàtí wọ́n márùn gọ́ yẹn wọ́n márùn ní Allahu Akbar ọlọ́lọ́n tóbi lọ́ba jùlọ ọlọ́lọ́n tóbi jùlọ torí pé inú rẹ̀ dùn púpọ̀ pé áá báwo ni ọ̀rọ̀ tí ọ̀dá ti ń rùn báyìí tí ó sì wá gbalé gbogbo báyìí ànábì fọ́ gbogbo yàwó mẹ́ta rẹ̀ sọ́nà làwà rẹ̀ yóò sọ̀nà aláàdì ni lóòótọ́ bẹ́ẹ̀ yẹn lè pa yàwó mẹ́ta lẹ́lẹ̀ kan náà aláàdì ni lè ka yàwó mẹ́ta aláàdì ni ṣùgbọ́n tí aláàdì tó lẹ́tọ̀ pé kọ́ máa sí ni àwọn kankan wà tó jẹ́ pé aláàdì ni pé jẹ́ tí wọ́n jẹ gbogbo tó jẹ́ aláàdì pé kọ́ jẹ́ dámilọ́ o lè rẹ́ nìkan jọ́ sọ fún ọ yí pé àwọn ẹranko ká bẹ jọ́ sọ fún ọ pé haram ní pínlẹ̀ ọmọ yìí ṣùgbọ́n lè jẹ yóò máa rí ọ lára láti jẹ àwọn oúnjẹ ká bẹ kéèsì oúnjẹ ìlú bàbá rẹ nínú àwọn ní north nìkan tí èsì máa ń kùn lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ bí èèyàn gbé wájú bẹ́ẹ̀ lọ kó

wọ́n ní ni wọ́n wá kó igi bò lórí báwọn a tún lọ síwájú a tún rí bí wọ́n tún ṣe pa gángun yẹn lọ́wọ́ kí lè lè ìmúta ó tún ju oúnjẹ alákọ̀ọ́kọ́ dáa rí lọ wọ́n ní kí lè ó tún ọba oúnjẹ lọ́dọ̀ tiwa náà ọpọ́n èèyàn lè tán kò fi yẹn fún un wọ́n ní irú oúnjẹ wo lè léwu wọ́n ní bẹ́ẹ̀ sí gúngúngún yọ́ máa rún yín nínú tẹ́ bá jẹ́ ẹ̀rí nǹkan wọ́n à lè jẹ́ rú ẹ̀ ṣe é ṣe gbogbo tó ní aláìláàrí ṣe èyí tó bá jẹ́ halal tọ́bọ̀ lẹ́jẹ̀ mú jẹ́ ṣùgbọ́n má pè ní haram má pè ní kíni má pè ní haram má sì fojú haram wò rátọ̀ bẹ́ẹ̀ ni báyìí náà lọ́yẹ káwọn ará ọmọ àti ẹnu gbogbo ṣètìlì tí ayé wa ẹ̀yin mùsùlùmí alábàbẹ̀rù àwọn ẹ̀kọ́ báyìí pọ́nù súnà náà wà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní ká máa wádìí nǹkan wádìí nǹkan ọ̀dàmilójú tó ọba lọ practice tí wọ́n mọ̀rù sí láàrin rọ́bì ọ̀rọ̀ àrùn fún gbogbo àwọn tí tí wọ́n jọ ní misunderstanding torí pé wọ́n á gbọ́rọ̀ ẹ̀fọn ẹ lásán wàláhì mo rò pọ̀pọ̀lọpọ̀ ọjà ó parí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rí pé ọ̀rẹ́ rẹ̀ làwọn èyí wọn ìjọta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n súnmọ́ tọ́mọ̀ rò wọ́n jìnà sí wọ́n wà ẹ̀dàkùn ẹ̀já ká sáǹfà lára àwọn àtẹ̀lẹ̀ yìí ẹ̀yin mùsùlùmí a máa pẹ́kọ̀ pamọ́ fún wa pé ọ̀rọ̀ tí ń lọ lónìí lọ́tún lósì láàrin àwa mùsùlùmí òun náà lọ́rọ̀ Palestine bọ́bá dọ̀hùn wọ́n máa sọ bí ààrẹ àkúsọ́ bọ́bá désàlẹ̀ àápẹ́sọ́ àwọn yahoo dájú wọ́n mọ̀ pa wọ́n pa mùsùlùmí wọ́n kàn lé wa kú láàyè mọ́sálásí wa wọ́n lé wa ń bẹ̀ wọ́n pa àwọn èèyàn wọ́n sun lé wọ́n wúlé wọ́n máa wọ̀nyàn lẹ́rú especially ní Gaza ní Palestine wọ́n ti mùsùlùmí gẹ́gẹ́ bí ọtẹ́ tí sojú túnmọ̀ gbogbo ayé dákẹ́ ẹ̀hẹ́n àwọn ayé tí wọ́n lágbára tí wọ́n ti wọ́n ti kí ni wọ́n dákẹ́ wọ́n dá ní tí wọ́n dẹ́wò ń bẹ̀ ní ọkọjá ní tí wọ́n lẹ̀ tí wọ́n lẹ̀ kò sí ní tí wọ́n lẹ̀ pé ò sí nǹkan kan ọdún hajj tẹ̀ náà dá o ṣùgbọ́n tó ń ti ń tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn yóò ti máa rò bẹ́ẹ̀ lórí wallahi ìdíje bẹ́ẹ̀ àwọ̀ Amẹ́ríkà tí ó já wà máa lọ Amẹ́ríkà tó lọ ó sì lọ ó sì lọ fọ́ ẹ̀rọ ah, wọ́n lò ó láti wọ́n sì torí pé àwọn plan ju wọn ẹ̀yin mùsùlùmí lẹ́yìn plan ẹ bá ní kíní kan sílẹ̀ ní ìsìn àwọn èèyàn pọ̀ ní wọ́n máa rọ́kà sí níbo lẹ́ ń lọ wọn ọmọ ibi ń lọ wọn kàn lọ náà kò sí làákàyè kí lọ́kàn ní ogún ọdún plan ní ìsìn ṣùgbọ́n ti faransé ta ni ọyọ ẹlọ ti ẹlọ dàrú dàrú kí ni àwọn nǹkan wà tí a fi máa ń gba ètò ènìyàn tó jẹ́ sí pé ó farabalẹ̀ ní ojúkòó tí wọ́n lẹ́kọ̀ọ́ ní ìjọba náà kẹ́kọ̀ọ́ tí wọ́n gúdù láspẹ̀tì báyìí ní ìjọba náà sẹ́ndì àwọn ọmọ wa káwọn náà gúdù láspẹ̀tì báyìí ó lè gbà ọlọ́gbọ̀n ọdún kódà ó lè gbà ọlọ́gọ́rùn ọdún kí là ń kájú ṣé bá a ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni àìkan ti yí padà especially ní gbogbo àwọn state ilẹ̀ Yorùbá nǹkan yí padà agbọ́dọ̀ tẹ̀síwájú kí ti gbé ìgbàrata láti máa jà náà tí ń ṣẹlẹ̀ láwùfò dáwà ìrọ̀ ìpẹ́tàlùkú ń sọ̀rọ̀ Palestine àtàwà máa wò wọ́n rán ni bẹ́ẹ̀ lómi bá rú tíkẹ́ẹ̀tì báyìí lẹ́kùn náà lọ ńlọ Palestine ń fẹ́ lọ sí jihad kò yíó ọmọ tí ń ṣẹlẹ̀ ó sì dá padà lọ́sọ́dọ̀ àwọn tí ó gbọ́ yé torí pé orí ọ̀rọ̀ lórí ọmọ ìbẹ̀rẹ̀ gbogbo mùsùlùmí inú rẹ̀ ọgbọ́dọ̀ dùn tí ti ń ṣẹlẹ̀ yà ọgbọ́dọ̀ máa takò kíláàfi takò nǹkan mẹ́ta náà lẹ́ndì sára yìí fún wa sallallahu alaihi wasallam ẹni tọ́lọ ń bá ní kọ́ lágbára ọwọ́ láti fi yí nǹkan yìí padà láti fi takò nǹkan yìí kọ́ máa fọwọ́ sí ṣùgbọ́n èèyàn mélòó lọ́wọ́ láti fi ó kéré púpọ̀ náà ẹni tí ọ̀lọ́wọ́ tọ́lọ́rọ̀ ẹnu ìkan là tí ó jẹ contribution ti ẹ̀ náà sí sẹ̀lẹ̀ sí sẹ̀ ọ̀rọ̀ míì a máa wúlò jọ̀wọ́ lọ ń gbà ní o ọ̀rọ̀ míì a máa wúlò jọ̀wọ́ lọ ń gbà ní bẹ́ẹ̀ náà ni tàbà wá lágbára méjèèjì yìí àà mọ́jẹ̀nú rẹ̀ dùn ó ah, wọ́n ti ń ah, ah, ní jẹ́ mùsùlùmí tí ọba sílẹ̀ lọ́kàn rẹ̀ yẹra rẹ̀ wò yẹ ìsìlámù rẹ̀ wò ó sì ti báyẹ̀ pé kò sí ìsìlámù kankan lára rẹ̀ mọ́ ni torí tí ànábì ní wàdálíkà abrahamul bímá ó lọ́lẹ̀ jù ní ìsìlámù ọmọ ènìyàn ara mùsùlùmí ẹ̀jẹ̀ ká kìí sára wọn mùsùlùmí bàtà ní lákòókò tá a wà yóò náà lẹ́ntí ọ̀lẹ́tọ̀ pé kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ìzò bẹ́ẹ̀ sí ní nàìjíríà lẹ́màá rí ghana lẹ́màá rí gbogbo àwọn àyè àwọn òwe náà ti conference conference tẹ́ ń ṣe yìí wọ́n tún wá máa só bí wọ́n ti ń pa ní tó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n gbé wá wọ́n tún máa só fọ́mọ mùsùlùmí ẹ̀jẹ̀ mùsùlùmí tí bá ń wọ́ máa gbóná especially ọ̀dọ́ tó bá jáde nínú conference bẹ́ẹ̀ tó bá rí píṣù ó lè máa pàkè fèrè lọ sí ìsìlámù wá fọ́ abáyẹ̀wà láì kìí

ibi ọwa ajé ẹjọ́ kan wà nẹ́bí wá kọ́ àwọn àtàbí ẹ̀jọ́ pé ẹjẹ́ abanú ẹjẹ́ rí ìbànú ogun ó fìdí torí kọjá káwọn máa rárá wọn pé ah náà ni pa Hamza ọ̀nkọ́ ànẹ́bí sọ́nọ́lá àjọ ìjọ tí pa ni wá gbé lórí wá gbé ní báàsì báàsì báàsì báàsì sì gé àwọn kẹfìrí nìyẹn mú Hamza ti ṣe àjọ mú láwọn kìfì kí wọ́n rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tẹ́yìn tí ẹ̀ ń rí ní ìbànújẹ́ ẹ sì lè wàhálà alẹ́ láwùjọ náà wàhálà olú gbogbo nǹkan mi ọba máa wù tí máa da tí ó jẹ́ tí ó tún máa bà ní tí ó jẹ́ ọmọ tán náà àyè tó ń lọ́pítẹ́ sí pé nínú ṣẹ̀ríà Islam ó náà ní pé tọ́ ọba ti dẹ́ṣẹ̀ kan tọ́ ọ̀tọ̀rọ̀ àforíjì ń bẹ́ẹ̀ kọ gbàgbé ẹ̀ mọ́tò rántí ẹ̀ máa tọ́ ọba tí ó rántí ẹ̀ ṣe ìtàn nílùú ọ̀nà gbogbo wọ́n tó ṣe sìnà rí tó ṣe sìnà má báyìí má rántí ìsìnà tó ṣe má tọ́ bá ti fẹ́ wá báyìí sọ pé a'udhu billahi minash shaitanir rajim wọ́n tọ́ jalè rí tọ́ jalè má rántí ẹ̀ má ó ti túbà gbogbo àtúbà tá a bá ti rántí nǹkan tí ọ̀dà tá à ń rí tí ẹ̀ tá à tún rí bíu rẹ̀ tá tún rí níwú rẹ̀ ẹ pé ìlànà ṣètọ́ nǹkan jẹun ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ Palestine gbogbo mùsùlùmí lọ́gbọ̀ pé ń ṣẹlẹ̀ gbogbo mùsùlùmí náà apákan ní mùsùlùmí wo ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ pé àwọn Júù wọ́n ń pa mùsùlùmí ń pa púpà ń jẹ́ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n lẹ̀tẹ̀ ń fẹ́ sọ pé àwọn fẹ́ ṣe mítìn àlàáfíà ní báyìí nǹkan tí wọ́n bàjẹ́ pọ̀ nǹkan tí wọ́n ti pọ̀ àwọn ẹni yóò dẹ̀tẹ̀ wọ́n ṣùgbọ́n wọ́n níbi jẹ́ ń lọ dábìsẹ̀ tí wọ́n ti sí gbogbo wa táa wá gbọ́ ìtaari sí gbogbo wa látọ̀ láti máa sọ̀rọ̀ pé àá kí ló dé sí Nàìjíríà náà fọmọ ogun ránṣẹ́ àá kí sí Saudi Arabia náà fọmọ ogun ránṣẹ́ àá àwọn lárúbáwá mo ní àsùn sí sí lárúbáwá ní ìsìláàmù ni àbí ìsìláàmù ní ìsìláàmù kọ̀lẹ́tọ̀ sẹ́nu ní àti ọ̀ àkiri sí ọ̀rẹ́ ló fi jẹ́ sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò tí wọ́n ń gbà míì wọ́n á máa fẹnu kọ́ tó bá ti gbáwò rẹ̀ dára wọ́ ọ̀sọ̀wọ́sọ̀ tún ní àwọn onírúgbà yóò kà máa já sí tí ò yẹ kọ́ tẹnubọ̀ àfáà rẹ̀ gan lẹ́tẹ̀ àti tẹnubọ̀ bú wá ní wọ̀ ẹjà sọ̀rọ̀ àwọn ọjọ́ ká bẹ̀rẹ̀ fútbà yìí ká mọ̀ ara wa nǹkan tó yẹ ká dá sí àlèdá sí ṣùgbọ́n àwọn ìlú ńláńlá bá ní àkọ̀bọ̀ ọ̀yọ̀ kúbọ̀rọ̀ èmi àti ọ̀lẹ́gbà àti máa dá sí o ìta lè fi dá sí o náà ní ká máa bèèrè lọ́dọ̀ àwọn àfáà kí ni gbìyànjú táwa náà lè gbà láti fi contribute tí ọ̀rọ̀ tẹ̀lẹ̀ sí ń tẹ̀lẹ̀ yìí ní Palestine wọ́n dẹ̀ júwe fún àgbé àlè ṣe báyìí nínú nǹkan táa lè ṣe táa lè ṣe tó lágbára jù tó sì lágbára jù ó náà ní ká máa ṣàdúrà fún ó náà ní ká máa pray fún eléwọn ò ní wàhálà kankan náà tó bá sì ní opportunity láti pé kí wọn náà kó plan fọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ dáadáa tí wọ́n fi jẹ́ kan tí ó ṣe nusra fún Islam kó ṣe àwọn eléyìí tó ṣe rèé ndị ose ṣe ntí ẹlọgbọ́ ogun tí mo ní a máa tí mo ti wà lórí o ẹ má gbàgbé pé ìsìláàmù ti o lọ́wọ́ ti máa bá ọdún mélòó kan àwọn ọmọ náà ti dàgbà ọmọ ẹyọ kan ó yọ gbogbo àlè kúrò níbi ọlọ́wọ́ bá ń bẹ̀ gbogbo àwọn ọmọ ya ọwọ́ yìí kọlù nípa lọ spain bá pẹ̀tù sí wọn kú àwọn nǹkan tí wọ́n bà jẹ́ b'a dípò ẹ̀tọ́ wọn ọlọ́ba alágbára tó jẹ́ sí pé èyí ni àbá fún ṣàrọ̀ bí kàlàṣẹ́ ní ìbùdó ọlọ́run ní bí bá ṣe èèyàn kì bọ̀ ìwọlọ́ba tó lágbára àti ṣe àwọn ọ̀tá wọn wọ̀nyí bá wa ṣe wọ́n ní pẹ̀lú agbára rẹ̀ kọ́ fi nǹkan tó lè mú wọn kọ́ fi ọwọ́ tó lè mú wọn kó